gbọ́ ẹ̀ṣẹ̀ bá kíni ọba wà ńlẹ̀ ẹ̀ṣẹ̀ dé ló borí ẹ̀ àmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí ọba ti sí wa ń bẹ ìṣẹ̀ṣẹ̀ tọ́lọ̀. fàáfà bá umullahu bima qalu. ọlọ́run lẹ́nu gbólóhùn tí wọ́n sọ tí wọ́n nífẹ̀ẹ́ yín tí wọ́n sì ń sọ pé àwọn gbàǹtẹ̀ gbé lọ́wọ́ ni ọlọ́run ni mo san wọ́n lẹ́san tí wọ́n wí gbólóhùn ni lásán wọn ò sì sílámù àmọ́ mo san wọ́n lẹ́san gbólóhùn yẹn. jannati wọ́n wà lìjẹ́ náà. tẹ̀jírí mi tàdí àlẹ́ àní àrùn kọ́lídì nàfíà. ọlọ́run ni mo san wálẹ̀ san àlìjẹ́ náà. wàdálíkà jásà òní mọ̀ọ́sílì. àwọn ará wọn kírísítẹ́nì tó wà lìjẹ́ náà kírísítẹ́nì ni wọ́n àwọn yìí wọn kírísítẹ́nì ni wọ́n wọn ò kírun wọ́n sì wà lìjẹ́ náà torí gbólóhùn wípé àdàmú rẹ Muhammad agba pé ntòmúwa òdodo ni èyí ah, ṣe tá à ní gbà ntòmúwa ọ̀rọ̀ tó lágbára tó dáa tó báyìí wọ́n sì ń sunkún yá ọ̀rọ̀ yìí lágbà ọ̀rọ̀ yìí dà ẹnu èyí wọn lásán wọ́n sì wà lè jẹ́nà alukurani ló wíbẹ̀ kì í sì mí mu wíbẹ̀ àwọn kírísítẹ́nì tó wà lè jẹ́nà rínú tọ́lọ́hún ti kọ̀ wọ́n mọ́nú àlìjẹ́nà àwa máa bọ́ yá rú ẹ̀ ń bẹ ní sinna ọlọ́run lẹ́yìn wọn ló yé wò ìyẹn lè dájọ́ ti sìn ọ̀gbọ́ bóyá tá a bá ra àwọn táwọn náà lò ó bẹ́ẹ̀ tí wọ́n gba ìsìláàmù wọn ò sí àmọ́ wọ́n fi gbogbo ọkàn wọn wípé ara ò ní nẹ mùsùlùmí kan bí táwọn bá wà ẹnìkan ò ní jẹjà mùsùlùmí bí táwọn bá wà ó ṣe ṣe káwọn náà gé nírú ẹ o torí pé ọlọ́run padà sọ pé fàdárì kàjàsá olùmọ̀síní àlìjánà tí wọ́n wọ̀ ẹ̀san dáadáa ni kì ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn bí wọ́n ṣe bọ́ọ̀lù ti wí nu wọ́n lè wá tú bá mi kọ́ lọ lè wá ti ṣe wù rẹ̀ tèmi bóun bá wa tu bá mi ẹ á gbọ́ ju wọn náà bá tu ayanu naam anabiwa muhammad. wàlí alil kitabi min bayni muslimina manzilatun khassa. ẹ sọ fún gbogbo kìrìsìtẹ́nì ẹ̀rọ táyé sọ ọmọ babalá gẹ́gẹ́ ní sọ báyìí pé. alil kitabi. e bẹ fún àwọn kìrìsìtẹ́nì. min baynil muslimi. láàrin àwa mùsùlùmí. manzilatun khassa. wọ́n ní ààyè lọ́dọ̀ wa o. fil muamala. ibi ká bá wọn ṣe pọ̀ ẹ̀yin àyè kìrìsìtẹ́nì àyè yín wà lọ́dọ̀ wa ní ìsìlámù ìsìlámù fà yẹ̀yìn kalẹ̀ ẹ bá bá wa jòkó àjọ jòkó bẹ́ẹ̀ bá fẹ́ bá wa dámọ̀ràn bó o láti ṣe àjọ sí bẹ́ẹ̀ bá fẹ́ bá wa dámọ̀ràn bó o nílùú yìí ó ti da àwa náà là ń ba ìlú yìí jẹ́ àwọn ẹlẹ́sìn ni òun bàbá mọ̀dúrù sọ́lára pé àwọn ẹlẹ́sìn àwọn àfáà kìrìsìtẹ́nì àtàfáà mùsùlùmí àwa la papọ̀ tá a ba nàìjíríà jẹ́ nígbà ọjà sí pé gbogbo ntá ń píríṣì láyé òun kálukú ń píríṣì àpò ara rẹ̀ à píríṣì múra èyí tọ́jà pé òun ni gbogbo ẹ̀sìn yìí gbé wá fún wa. fal Qur'an alukuraan. yanha an mujadalatihim illa bil husna. òun ni baba wa fi gbọ́ gbódù sọ alukuraan ni ẹ gbọ́dọ̀ bá wọn jiyàn kẹ́ ẹ máa ṣépè ní wọn. gbogbo farabalẹ̀ gbogbo kìrìsìtẹ́nì ha gbogbo kìrìsìtẹ́nì baládùúgbò yẹn ṣe òfò wọ́n tó ti ṣòfò wọ́n lọ́kọ́ ṣòfò ọlọ́run ọ̀sọ́ pé wọ́n ṣòfò kò síbi ọlọ́run ti wẹ̀ o ti bá wọn ẹ bá wọn jiyàn ẹ ti debate argument pẹ̀lú èyí tó dáa wọ́n tó bá ń ṣe comparative ẹjọ fa ẹjọ wọ ó lé yàn yìí ibi ẹ bá fojú ẹ kù bá lara wọn mọ́lẹ̀ lóyún hmm? mahaba àmọ́ kì í ṣe pé kọ́ wa lè kógun jà wọn ọwọ́ lọ yọ ìdá àbí àdá jẹ ha gbogbo chọ́ọ̀chì yà wù bọ́ ọba ewu yẹ wàláhì la èmi sọ mímà tí mo mà àti mùsùlùmí kan tọ́ba yìí pa kìrìsìtẹ́nì kan tí kìí jẹ́ pé kìrìsìtẹ́nì lọ́ àtàkì ẹ̀ tọ́kọ́ àtàkì tí ẹ̀mí kìrìsìtẹ́nì wọn bá fi bọ́ lọ́wọ́ rẹ̀ tọ́ba di alikiyama anabi gẹ́gẹ́ ló fèsì ẹ̀ bẹ́ẹ̀ mọ sọ fún yín anabi ló fèsì ẹ̀ gbogbo tọ́ba wò lè jẹ́ ọba àgbẹ̀ súnà súnà eré bú wo ló gbé lọ ṣé súnà anabi ló gbé lọ ọba pa kìrìsìtẹ́nì súnà anabi ló gbé lọ́wọ́ lọ́wọ́ wàláyé ah, ọlọ́run ò ní ti wí nǹkan kan mọ anábì yóò kọ jáde tìyọ́ pé ìwọ náà lè wọ wọ lọ pa Gabriel ọlọ́run ò ní pa lọ́pàá sọ Gabriel yìí o wọ́n lọ pa Samuel wọ́n lọ pa Ezekiel anábì yóò kọ takò ẹni anábì bá wa takò tó hà takì ẹ̀ kó o ní sọ wàlẹ̀ jẹ́nà èyí tí mo wí yìí mo wí ìwà mẹ́rin rẹ̀ bọ̀ wà ní sẹ́kọ̀. fọ́nkù ọ̀rẹ́ yẹn náà. farabalẹ̀ onímọ̀ sọ́gun ìfọ̀ọ́lẹ́rì ni ó rò pé mo rọ́ lérí ni anabi náà lọ sọ bẹ́ẹ̀. yẹ́nà alukur'an amujadalatihim illa bil husna. wayubihu mu akalatuhum. anabi ní ká jẹun wọn tó bá dáná ẹ jẹ. akilu min dhabaihim. bọ́ bá pa ẹran kò ní ìdíkọ́ ọmọ ní àwọn mùsùlùmí àwa láwàá du tàbá wa du ayẹsẹ̀ wa jẹ òun náà ni kó dùn kẹ́ ọlọ́run ọ̀yàn pé wọ́n ni ó dù bí wọ́n bá fẹ́ jẹ́ ni wọ́n ṣe bismillah ìtòlóhùn náà yà sí mímọ́ kó tó jẹ́ wàhálà tiẹ̀ wàtò amúlẹ̀dínà wúlò kìtàbí hílù làkún ló pé ọlọ́run òní wọ ni ó dùn wàtò amúhùn hílù làkún ẹ jẹ́ nínú sábà ihu tó bá bú fúnra wọn. wọ́n mú sọ ara ti hẹ́. ẹ sì fẹ́ ọmọ wọn ẹ̀yin ọkùnrin ẹ fẹ́ ọmọ wọn òun bàbá akéwà gbòdì wí wò. wàhálà tó ní tún yẹn wọn sọ ma. ẹ farabalẹ̀ ẹ rí i pé tí bàbá akéwà gbòdì wí tẹ̀lé kébìnrin ń kàrí ń tẹ̀síìrì wọn dẹ́bi mọ̀ wípé bàbá yẹn kọjá àbáyé àbáyé àbáyé àbáyé. afani afani afani afani àfààní. wàhálà kò farabalẹ̀ tí ń jí stage mẹ́yàn bá lákẹ́ gbàgede ẹ̀ sàfà ó sùn ní kètì jí. bẹ́ẹ̀ ni ó sùn ní ji ah, ọdún yẹn ti pẹ́ kìí ṣèṣin kìí gbogbo ngbà táwọn akẹ́wọ́ gbàgede ń ta ọ̀sẹ̀ wa àwọn ẹ̀sẹ̀ ń practice lọ́wọ́ nígbà náà. látàyè kẹsẹ̀tì. àwọn ń practice ni. ọlá kó wọ́n dá ni wọ́n fi wá pé àdọ̀rẹ́ òun ti yé báwọn àwọn tó jù ọ lọ lọ́jọ́ eré wọ́n sì tán ṣáájú rẹ̀ débẹ̀ tí wọ́n bá ń pè ọ lọ́rẹ̀ wọ́n náà má sì lò. ẹ má sì lò kó o fún wọn wípé wọ́n ṣáájú rẹ̀ èyí wò ni wọ́n má pè ọ bí wọ́n ti pè ọ kọ̀yọ́ mi kù ń bàbá gbogbo àwọn tí ń pè mí ń bàbá ṣébí mi máa kémi ẹ̀ ṣe bàbá ìbátan fún mi ni èmi náà gbọ́dọ̀ wà ń mọ àwọn tó ṣáájú wa aṣáájú wa ni wọn aṣáájú wa ni wọn. yorùbá ìwúlí islam akẹlẹ tó wàlá akílù mi dábàá iye wọn musa hara tiẹ wàhálà hu aslu tasaama. aslu tasaama ìtàlù kura de gbé wa lọ bá ti bá wọn sínú. wàlí ali zimma fi dari islam kún himaya. anabi ni àwọn àwọn afa ni àwọn ahalu zimma àwọn tí wọ́n ti gbé àdéhùn ìlérí pẹ̀lú wa nínú àwọn kìrìsìtẹ́nì pé àní dààmú yín o àní lè yín kó mọ́sálásí àní lè yín kó lásàlátù àní fìtínà yín tá a ti jọ gbàdéhùn pé àjọ lòlú dáa àní dààmú ara wa. láhùn hakùn ìmáyà tí mùsùlùmí bá ń bẹ tó jẹ́ ninety percent nílùú tí kìrìsìtánì bá jẹ́ ten percent anábì ló sọ bẹ́ẹ̀ anábì ní túláàsì ẹ̀yin mùsùlùmí gbọ́dọ̀ gbé àwọn kìrìsìtánì wọn sábẹ́ ààbò yín ni security yín ẹ̀yin lẹ́mọ̀ secure wọn nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n wò. mi kún ni udwan khariji yín. báwọn ẹlẹ́bọ bá fẹ́ báwọn ẹja ẹni ẹkọ jáde. wà mí kún ni bọ́ọ̀lì mi. ìjẹ́lẹ̀bọ̀ kan lè bá pásítọ̀ kan jà káwá fún olùdíje níṣẹ́ à ní dìde à ní gbogbo wọn náà ń kébé. ẹ wọ anábì wa ẹkùn farabalẹ̀ níbo la ti wá wà lóṣùnà tá à ń pèrè alálùsùnà alùsùnà kọ alùfìtínà tọrọ ń fìtínà lu ni ọ̀nà lu lọ́wọ́ ọ̀ ń dààmú lu ni. alhimaya min kulli udwanin kharijiyyin. gbogbo ogun tí bá ń bọ̀ wá bá wọn láti ta agbọ̀dọ̀ nífẹ̀ yìí. wa min kulli zalimin dakhiliyyin. bí mùsùlùmí bá fẹ́ yan kìrìsìtẹ́nì jẹ yẹn àfa ẹ̀ dìde ẹ̀ bá mùsùlùmí wọn jà ọ̀gbọ́dọ̀ yẹn jẹun. يقول الله عز وجل jalla. yọkọ Ọlọ́run mi ló sọ bẹ́ẹ̀. man zalama mu'ahadan. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹni ọba ẹni ọba fún kìrìsìtẹ́nì. àwọn ń takọ́sọ wọ ha kàn anabi ló sọ azza o anabi ló o o ti yé báwo anabi ló sọ o azza wa jalla kọ́ wí o ẹni ọba ìyẹn mùsùlùmí jẹ ó sàbòsí fún. àwọn ń takọ́sọ wọ ha kàn. àbọ̀ gba dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ ìtakọ̀sọ wọ akọ̀ ìwọ rẹ̀ kò fún àwòkàlẹ́fọ̀hún fọwọ́kọ́tọ̀ ọkọ̀tì yìí. àbótorí pé àwọn kìrìsìtẹ́nì ò tó nǹkan mùsùlùmí lọ́pọ̀ wa ni gbogbo ẹ kìrìsìtẹ́nì yìí èyí tó bá tó bẹ́ẹ̀ kọ́ jáde. àwọn akọ́ta ní kù ṣe àyè. ẹ kìrìsìtẹ́nì sẹ́yìn fẹ́ lu yìí bẹ́ẹ̀ bá fẹ́ kú ẹ máa gbá mọ́sálásí torí pé wọn ò lágbára wọn ò tó nǹkan lù náà anábìlẹ́ni ọba ṣe bẹ́ẹ̀ àwọn akọ̀dọ̀ mi ni wùsẹ̀ yà mí kọ́ ìdí pé ibi náà kan lọ́wọ́ fa Eh, eh. àjíjù yawmal qiyamah. àbọ̀ pa kìrìsìtẹ́nì kan ọ̀pá àbọ̀ yìnyànjẹ àbọ̀ sàbúrú fún àbọ̀ lọ àtàkì kìrìsìtẹ́nì àbí wọ́n ń bọ̀ pẹ̀lú kíní ọ̀pẹ kíní ọ̀pẹ kíní àwọn ṣe kíní ọ̀yìnbọ̀ ọ̀pẹ àbí kíní àwọn pé kíní wù wọ́n ń bọ̀ wá tí wọ́n sì ń kọrin wọn. àbí wọ́n lọ Gálílì ó ti báwọn àbí wọ́n ń kọrin wọn kíní gan-an ta yíké kan lè dé ẹ máa sọ̀rọ̀ àgbẹ̀ ìwà ń kọrin ń bọ̀ wá wọ́n wá jáde mọ́sálásí wá dé eré burú ni tọ́ba bí yín dá anábìrin tó bá yẹ fọwọ́ kan tó gba létí tọ́ba dà kíyàmù èyí tó gba ni èmi rẹ lájà wà á nà hadiju. hadiju o yóò mọ kíyàmà. ìbí ní hàtà kíyàmà kíyàmà. rọwà wuli bẹ yà kí. lọ́lẹ̀ wo bẹ́ẹ̀ hàkí lọ́gbà wa àwọn farabalẹ̀ àwọn tẹ̀ ń tẹ̀lé nu àwọn àdìsí tẹ fẹ́ràn jùlọ ayé bẹ́ẹ̀ hàkí àti Abu Dawud àti sunanu Abu Dawud lọ́lẹ̀ wo bẹ́ẹ̀ kọ́lá subhanahu wa ta'ala. anabi tún sọ pé anabi náà ní fa àbọ̀lọ̀ ní sọ ni. azza wa jal. ọba mi. man aza di miyan. man aza di miyan. anabi lọ sọ kìí sọ ọ̀rọ̀ ó sì kọ́ni. ẹ yà kúmọ̀ lọ. anabi lọ sọ mana hadha dhimmiyan ẹni bá fara ni kristiani kan n'olu. fakọd azani. anabi ló fara nèmi anabi. waman azani. ẹni bá ilé fara nèmi ó sí ọlọ́run. fakọd azalọ. o kò ń kó nira bọ́lọ̀ ni ẹni kò sí ní fara ni ọlọ́run bọ́lọ̀ wọn lálẹ́ àti rẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ má bá wọn kristiani jàmá. ẹ̀yin ọmọ ìyá wa kristiani ẹ wà anabi wa ti sọ ẹ wà sọlẹ̀ tó ga wa sọ fún wa èé ṣe táwa kan fẹ́ràn yín bẹ́ẹ̀ bá ti yàrá àwọn kan nínú mùsùlùmí àwọn tẹ́ ẹni wọ́n bú nínú mùsùlùmí wọ́n bú àwa náà. ẹ má wo tí wọn ẹ wo tí wa àwọn tẹ ẹni wọn hẹtì inú mùsùlùmí o wọn hẹtì àwa tá a ọmọ wa ẹni ó gbá ọmọ ya rẹ létí ni wọn bá kan lọ́wọ́ nígbà náà wípé ó tó yọ ọ